بإحسان إلى يوم الدين أما بعد أسي تنتون أقبدا ọlọ́n kọ́ máa sàgbà ọ̀pẹ́ wa o ọlọ́n kọ́ máa sàṣàlékún in tí ọ ma mú wa dúpẹ́ fún ọ o a wá tọrọ àlékún kí ọlọ́run àánú rẹ̀ orí agẹ́ǹjẹ́tán rẹ̀ kọ bá ọ̀gá wa àwòkọ́ṣe wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam kọlọ̀n kọ mọ́sá bá wa se kí a ti gẹ̀ náà ọ kárí gbogbo àwọn asájú wa nú àwọn ará alé annabi wa muhammad nú àwọn sọ̀hábà annabi wa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tó tún tẹ̀lé wọn náà tó tún tẹ̀lé wọn náà títí tó fi dórí tiwa àti gbogbo àwọn tí ó tún gbáyé ìlàyé omil kìyàmà ọlọ́nkọ́mọ́ wa yọ àwa náà kó nù wọn o amin amma ba'd mo kí fadilatu sheikh al-imam Qamaruddin Yunus mo kí wọn púpọ̀ pé wọn kò sẹ́ iṣẹ́ ribiribi ọlọ́run ní jẹ́kọ́ rẹ̀ yìí nígbàtí wọ́n sọ fún mi pé tó bá yọ wà kọ́dá kìí ṣe ìrò pé déètì ò ní ni wọ́n ní lẹ́mí pé yọ wà mú ti wá ní ah yóò sì sòro fún mi kí ṣe kọmọ̀rùdí ni ọláhàn fẹ́ ṣe nkankan tí mo sì wá nàìjíríà kí wá ní ìráyè mọ̀ wá ní ọ̀dá tí ń bá tẹ bá bá ń fi síjọba yìí ń kọ́ jaza allahu khaira wọ́n sì ní lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́dà ìlọrin wọ́n láwọn wà jọ náà àwọn ti sọ fún àwọn jama ní èkó wallahi uhibbukum fillah bó ti rí mo ti tọ́lọ́un ọlọ́run sì sàlékún dó ti rẹ̀ fẹ́yìn náà mo wá fi eléyìí mo fi kí gbogbo èyàn ma yá mi tí ẹgbẹ́sẹ̀ ọlọ́run lọ́wọ́ pẹ̀lú wọn àtìgbà tí ọrọrùn àtìgbà tí ó dàbí pé kọ ọrọrùn tó àtìgbà tó lé tọ́lọ́run ò pé kí ẹgbẹ́ a bọ́bá ipé ti sí ọlọ́run ni àwọn mí ọmọ jẹ́ lọ àwọ̀ jẹ́ ọlọ́wọ́ wa ṣe ìdó tọrọ ọlọ́run ìjíṣẹ́ ọlọ́run ọlọ́wọ́ ma ṣe ní rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀dàkùn olúwọ́ bá mọ gbogbo wa pátápátá ẹ̀pọ̀lọpọ̀ láti ríra láàárọ̀ yìí lákínlẹ̀ awọlì mara àkọ́kọ́ ti ń kọ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ẹ̀yà mìnú ṣẹ́kọ̀ mọ̀rùdú ni introduce yìí sí mi àti àmìlù àti odó lẹ́jìnà ọlọ́mọ gbogbo gbogbo wa pátá kọ́dà àtẹni tí bọ́yá wọn ọ̀ráyé wà pẹ̀lú wa ń bí jazakumullahu khayra ọlọ́run ọ̀sán ilẹ̀ sàn dáadáa o mọ́ wá kí gbogbo àwa jama náà tí àwọn ń ṣe wàhálà ad-da'watu àpadà sí ibú báwo ti fẹ́ ọlọ́run ọwọ́ ti dí àkọ̀sáyé à ń lọ gbọ́ hálìkọ̀ ọlọ́run ní gbé bẹ́yìn náà torípé wà láyà padà sí ibú ni ọlọ́mọdé ara padà sí ibú o láyé àti ní alkiyama mo kí wọ́n jẹ́ ń gbọ́ yé pé àwọn ìyá wá wà lókè torí gbígbàtẹ̀ ti ní bẹ́ẹ̀ náà láàrí àwọn obìnrin mo kí gbogbo àwọn ẹ̀yà wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa náà lókè tí wọ́n ń gbọ́n wà báyìí pé lápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ohun tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ lónìí ohun ni tó ní ṣe pẹ̀lú lọ́kọláya wọ́n wá ní ká sọ in particular àwọn ìṣòro the marital problems ìṣòro tí ó ma ṣẹlẹ̀ láàrin lọ́kọ àti láyá bí ọ̀bá sí ṣòro ń gọ́ ajẹ́gbà ní rọ́rọ̀ sọnù àmọ́kọ̀ gbọ́dọ̀ mọ́ sí ṣòro ọ̀gbọ́dọ̀ mọ́ sí ṣòro ẹnu táwà wá náà ni pé ǹjẹ́ ìṣòro tí ń bá tí wọ́n ń dé òun ní ọmọ fi ààlà sí ìjẹ́lọ́kọ láyàbí kò ipé ní káwà náà fi làákà ìwò pé mọ̀ fẹ́ fẹ́yàwó ìyàwó náà fẹ́ lọ́kọ àmọ́mọ́jẹ̀mú ni pé à ní jà ò ìjọ tí a bá sì ti jà ọmọ lọ ti ẹ ẹmìnà ọmọ lọ tèmi ẹlákun ọkọ̀ mélòó nírú obìnrin yóò ní láyé ìyàwó mélòó nírú ọkùnrin iná ò ní láyé bọ̀bá ti ẹ̀lọ́un ẹ̀ ń pínyà ò sí ń fẹ́ mi ìwọ náà ń kó ń bìkan ń bọ́ ń bìkan ọ ń bọ́ sí bìkan mélòó lè yàn fẹ́ ní láyé ajẹ́pàfi káwárú in tí a ma fi yanjú ìṣòro àárín ara wa àmọ́ kíyàn ó gbé sílá aká rẹ̀ pé ẹni tẹ́mi rẹ̀ ò ní já tá máa ti ara wa ẹlòmí ó pé agbára wa mú púpọ̀ àwọn àgbàlagbà ilẹ̀ yorùbá wọ́n ní kọ́dà ahán àti kíni wọ́n ni wọ́n já wọ́n fi pòwé ní o ìtúnmẹ́ ní pé èyàn ó se ń jọ́kẹ tí òun náà ní o yóò sì gíra tàní ọwà parí ìjà ahán àti àbíká hàn máa lọ jẹ́ lọ́tọ́ kẹnu náà máa lọ jẹ́ bọ́rọ̀ ti rí gànù kò séèsè ńgbà ọlọ́mbá ti tò wá pọ̀ àkọ́kọ́ musulmi kọdọ̀ agbọ́dọ̀ kọ́kọ́ ní al'imánu rọ́síkú filkọdar pé agbọ́dọ̀ tí ọ gbọ́dọ̀ rinlẹ̀ lọ́kàn rẹ pé ń bẹnu kádàrà àti ẹ̀ ń sì ń bẹnu kádàrà àti ẹ̀ ìyẹn ni pọ́tọkùnrin àtobìnrin pé ẹ fẹ́ra yìn ẹjẹ̀ lọ́kọláyà ó sí ò sí nú ẹ̀ èyàn bá jẹ́ mùsùlùmí o tọ́mà pé nínú arkanul imani asita nínú òpó imani mẹ́fà ni al-imanu bil qadari khairihi wa sharrihi gbogbo ẹni tí ọ̀rọ̀ délẹ̀ tàì délẹ̀ ya ìsì fẹ́ ṣe tẹ́lẹ̀ náà tí bá sà bàbá tí wọ́n tú láàṣì mi musulmi ọgbọ̀dọ̀ ma sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ wà nú ìmọ́ni rẹ̀ pé nkankan ò lésẹ̀lẹ̀ kọ́yàtọ̀ fún bí kíni bọ́lú ọba ti kádàrà rẹ̀ pé yọ sẹ̀lẹ̀ ti wá kádàrà pé lámàáyín ọmọ lámàáyín òun lọ kọ làkásígbè ọmọ làkásígbè àfi kí wọ́n gbà bẹ́ẹ̀ in tí ọmọ wá wáyé yìí a ti ní kò séése bọ́bá ẹgbẹ́ yìí lèyàn ń wá kí ọ̀nà rẹ̀ ó gín pé ẹba ń wẹ́ni ta bára wa mú kọ́dà táà ní já kò séése bàbá ti wá mọ̀ bẹ́ẹ̀ ọ̀nìrú ń ta fẹ́ bára wa sọ láàárọ̀ yìí àti irú ìtẹ́ tí ń gbọ́ àtẹ̀yítà tún máa gbọ́ ẹ̀dàkùn ẹja ìgbà wa ń kéèké wọ́n ní kéyàn tọ́jú ẹ̀ sí ọwọ́ kọmọ̀bà fi jẹun àbí ẹ̀dàkùn ẹja tọ́jú ẹ̀ gbogbo bí tábà tọ́jú ẹ̀ èmi tí ń bá yín sọ́rọ̀ tẹ̀yìn a ń lè jọ <laughs> Allahu akbar ilé anẹ́bùwa muhammad sallallahu alaihi ni ọ̀yá ti gbọ́jà <laughs> wọn ṣẹlẹ̀ wọ́n ní jọ kan àwọn kìbáàrù sọ̀hábà ridwanullahi alayhim mo rò pé Umar ibn al-Khattab ni ó dé wá ń kọ̀mplẹ̀n pa pé àwọn obìnrin wa Mẹ́kà ní ta mọ obìnrin Kùrẹ́ṣì mọ̀ wọ́n irú pábà yìí sí wa kí la dé Mẹ̀dínà sí tán tí wọ́n rí àwọn obìnrin àǹsọ́rù ọba ti pá àwọn náà kẹgbẹ́ wọ́n wá ń bèèrè wọ́n já sí nǹkan báyìí àwọn wí báyìí tẹ́lẹ̀ ọlá nẹ́bí wá rẹ̀rìn ọwà ní sọ́rọ̀ àwọn tí ń bẹ̀ ní olé <laughs> báyìí láwọn náà bí mi kò tó dé àbí ìjọ tán <laughs> torí náà bíyàn bá tanra rẹ̀ lókù pé àwẹ̀ ìjà ń lè ti wà àmọ́lànà nẹ́bùwa mohamed sallallahu díẹ̀díẹ̀ tọ́lọ láwa náà ké tí à ń gbìyànjú àti lòó òun ni àwọn ṣe òkọ mọ́rún ní ká wá sọ kèsí pàwà wá ní kò sí lè ti wá láwá fẹ́kẹ́ inú orí bẹ́ẹ̀ kò rí báhùn bí ọba rí bẹ́ẹ̀ kọ̀ yá gbọ́jà ń annabuwa muhammad sallallahu alaihi wasallam àmọ́bò lànàbì ti yanjú tí ẹ sallallahu alaihi wasallam bàbá fẹ́ jọ muhammad délẹ̀ àfikà jọ níbẹ̀ èyí tí kọ̀kọ́ fi bẹ̀rẹ̀ àwọn ìmọ̀ràn ìmọ̀ràn ní gbogbo ń ta sọ́yìn àyín lónìí inṣá allahu ta'ala òun ni hadithu annabuwa muhammad sallallahu alaihi wasallam abu huraira radiyallahu anhu lọ gba hadithi náà wa wa huwa mukharrajun fi sahihi al-imam muslim hadithu yin bennu sahihu muslim an abi hurairata radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا أو إن سخط منها خلقا رضي منها خلقا آخر لا يفرق مؤمن مؤمنه anẹ́bì ní mọ́mìnì kan tọ́gbọ́ lọ́n gbọ́ kọgbọ́dọ̀ lọ́kùnrin mọ́mìnì lọ́kùnrin kọgbọ́dọ̀ bínú mọ́mìnì lóbìnrin anẹ́bì òkè mọ́mìnì ọkùnrin mọ́mìnì ọkùnrin síra wọn anẹ́bì ní láyé fọ́rọkù mọ́mìnún mọ́mìnàtàn ìyẹn ni pé gbogbo bí tí mọ́mìnì ọkùnrin bá ti pàdé pẹ̀lú mọ́mìnì obìnrin níta nẹ́bí ń sọ ń bẹ̀rẹ̀ ń náà ni pé àzáójú ọkọ àtìyàwó bó ti lè wù kí èdè àìyédè àìgbọ́rẹ̀ níyé ìjà àbí ń tọ́jọ bí ọ̀sẹ̀lẹ̀ anẹ́bí ní kọ kí bínú ẹni wà pé inú rẹ̀ sì ń bí mi inú rẹ̀ ń bí mi anábì ní wíbẹ́ o sallallahu alaihi wasallam anábì ní kí ló jẹ́ orí bẹ́ẹ̀ òun ni príncipù yìí fọ́múlà tà anábì wá fún wa nù pọ́lọ̀ bá ní káwà ní ó lè máa lò ó in sakhita minha khuluqa èyí tó se lónìí tó dùn ọ́ radiya minha khuluqan akhar èyí tó se lánàá nǹkan tó dùn mọ́ àmọ́ in most cases kí ní máa dálé musulmi àti ilé mìí náà rú àmọ́ musulmi làwà ń bá sọ̀rọ̀ lónìí òun ni pé tí èyàn se ọmọ ànẹ́bí adama in tí a se ọmọ ànẹ́bí adama tó dùn òun ni máa rántí kọ́dà bí ìrẹ́zà ni yọ́ pa gbogbo dáadáa tó ti tẹni tó sàbúrú sí lónìí ìse yọ́ fẹ́ gbìyànjú àti parẹ́ ànẹ́bí ní má gbàrú ẹ̀ láyé sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹjẹ́ ká mú ilé as principle yọ́ ìyànjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ah òun náà ló se báyìí wá sọ rẹ̀ di tape recorder ọwá rewindi kò rewindi ara rẹ̀ pé àmọ́ o eh òun náà ní sì máa se báyìí ma rán rẹ̀ létí kọkùnrin ọ̀rán rẹ̀ létí kóbìnrin ó se gíní ọ̀rán rẹ̀ létí ẹnìkan ní sẹ́sẹ̀ pè yí jọ pé ẹjá bá yín parí ìjà tẹ́mọ̀ fi parí ẹ̀ a mọ́ lópin ìgbà tó bá ti ṣe pé èyí tí ń dùn wáhun tó se nísìn òun láwà wo kòkòkòkòkò mọ́ ilé ò lè gbádùn o anẹ́bùwa mohamed sallallahu ala'uwa ẹni ọlọ́run kọ́ tó gbà kọ́kọ́ àwà náà ó ní ọgbọ́dọ̀ débi ipò pé ní ẹbí ń bá ti ẹ̀ ti rí ẹlòmíà ní bá ti ẹ̀ ti rí inú kan máa bí mi ni ní mọ́mìní sí mọ́mìná èyí tó tẹ̀ fi mọ̀ ní pé bọ́bá se yí tí ọ dá lónìí rántí ìjọ tún ti ń se ǹtọ́dá ìyẹn ni ọwá fi ni ó fi para wọn rẹ kò lè máa se yí tọ́ dá lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti se pé bó ti lè wù kóbìnrin ẹlòmí obìnrin mẹ́ burú <laughs> bó ti lè kó burú tó ó ní jọ tó ń rí tí ń dùn mọ́ lára rẹ̀ bẹ́yàn bá ti ẹ̀wà ní ọ̀nà méjèèjì náà ní o ẹlòmí ó pé àà bí ti bàbá kìníkọ́ kò sóòrè kan lára kò sí dùnnú kan kọ́dá jọ tó ń ti délé yóò rí dùnnú kan rí <laughs> ẹlòmí ó wí níjọ tóhun ti délé tóhun ti dáṣẹ wọlé yìí kò sádùn àbà ànẹ́bì ní orí bẹ́ sọ́lọ̀lọ́sọ́lọ̀ èyí tó kòrò òun lọ fẹ́ mú ọgbàgbé èyí tó dùn bọ́ bá ti wá rí èyí tó kòrò òun tètè ránra rẹ létí kíní ránra rẹ létí èyí tó dùn bàbá tẹ̀ wá àzúmù pé bọ́lọ̀ ti dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá lóòtọ́ iṣẹ́ ẹbú ọwọ́ ẹlòmí pọ̀jú sẹ́rẹ̀ rẹ̀ lọ ìyẹn ni pé tí ìyàwó ọmọ rí lọ́dọ̀ ọkọ rẹ̀ bọ́lọ̀ ń bá kádàrà ti ẹ bẹ́ẹ̀ àwọ ò lè yí kádàrà ìwọ náà ò lè yí bọ́bá ipé tọ́lọ ń tò máwọ ni pé èyí tọ́ ọmọ rí ní dùnnú ó kéré sí ìtọ́ ọmọ rí kíni tọ́ ọmọ rí ní ìbànújẹ́ gbọ́bá al-qur'an al-karim mo tún ti pé láàpẹ́ àkíyèsí wa sọ́nà míì olúwa ní àṣà àntàkọrọhù ṣe'án wàhúwà kọ́yìrù lakum wà áṣà àntòhìbú ṣe'án wàhúwà ṣarrù lakum wallahu ya'lamu wa antum wa antum la ta'lamun benani wallahu ya'lam wa antum la ta'lamun ba'da a'udhu billahi minash shaitani rajim ẹ ṣé wọ́n ṣe komarudin wọ́n ní ká ṣe a'udhu torí aya qur'ani le yiun ai ka aya kan tẹ́lẹ̀ lóòtọ́ aya yinu alqur'anul karim ló wà ọ̀rọ̀ Ọlọ́hun Ọba wí pé asa an takrahu shay'an wa huwa khairul lakum ẹ̀yìn lè rí nǹkan míì kẹ wo ló súnwọn tọmọ ànẹ́bí adámọ̀ pé látókè rẹ̀ délẹ̀ àbúrú ni wàhúwà kọ irun lẹ́kùn ẹ̀ sí lè mọ́ ó lè jóore gẹ́gẹ́ bó ti ṣe pé ń gbà míì wà á sa án tó hìbò ṣe án wàhúwà ṣẹ́rù lẹ́kùn ẹ sì wo nǹkan míì tẹ́yìn owó ńlá kẹ́yìn pé kọ̀sáburú kan bẹ̀ látókè délẹ̀ oore ni bẹ́ẹ̀ wàhúwà sharrun lakum nínú tarjama alìmáàmì malik alìmáàmù malik bin anas ti gbogbo wa ma nìna ni nínú biography imáàmù maliki tọ́lá kọọlẹ̀ ìgbàtọ́lọ̀ ń yọ maliki tán bọ́lọ̀ ti fẹ́ se bàbá rẹ̀ ni wọ́n ni wọ́n ń sọ ìtàn yìí anas tó bí wípé ń jọ tí wọ́n fi ìyá ìmáàmù máàlìkì fún un téèyàn pé bí n bá kọ̀nsídà pé a kìíní ìwù mi lára oníwà láì ohun orí ní biography ìmáàmù máàlìkì ipe tíyàn ti ẹ̀ pé tẹ́mọ̀ pé annabi náà ní sọ́lọ̀lọ́ àrùsọ́lọ̀m kọ́dà annabi náà ní nǹkan mẹ́rin kẹ̀yàn lè wò kò tó fẹ́yàwó ó lóun ò rí pé ah, ah, kọ́dà bí ọ̀nẹ́wà ọlẹ́wà tẹmọ̀kẹ́ lómi owó yíò kọ́dà bí ọ̀lẹ́wà ọ̀nẹ́wà kò sí ní méjèèjì wọ́n lówó lé wọn <laughs> kò ní gbogbo àà ah, àmẹ́sìn bẹ̀lá rẹ̀ kọ́dà nẹ́bẹ̀lẹ́ yíò ní ọgbá mú tẹ́rìbát yàdáàkà fàfàrbìdá ti dí ní tẹ́rìbát yàdá obìnrin yìí sí wọn kí lọ wá dé tọ́ fẹ́ ọlá ayà alkùnrin yìí lòun rántí ayà yíwá wá sí wọn lórí pé àṣà àntakarahu ṣe án wọ̀húwọ̀kọ́ ìrọ̀lá oní kò sí nǹkan mí tó mú pé a ah, ńgbà wọn ti nẹ́ni tó wọn ọ̀fẹ́ náà ní àṣà àntakarahu ṣe án wọ̀húwọ̀kọ́ ìrọ̀lá maliku ibn anas ẹ̀dàkùn ta ní ọ mọ̀ pé anas kan gbáyé rí ń gbà wọn nínú èmì rẹ̀ àìmọ̀yà anas kìí sí anas sọ̀hábí annabi ló bí maliku o <laughs> ọlọ́nkà ló kọ́ jọra wọn ni anas tẹ̀yí sọ̀hábí anas ibn malik maliku imamu maliku ibn àmọ́ wọn èsè bàbá àtọmọ o ọ̀nà wọn jìnà síra wọn torí pé máàlìkù tábìrù tábìrì lòun ìyẹn ni pé ẹni tí ọ bá sọ àhábé kan láyé láàpẹ ní kíni tábìrù àtàbìrì sẹ́rípọ́nà jìn káwà pé anẹ́sì ló bí máàlìkù máàlìkù ó sì bá sọ àhábé kan láyé yóò sáàmà bá bá díẹ̀ àmọ́lọ̀ ní tó bí alìmáàmù malik rahimahu fún rẹ̀ lọ identify pé áyà tó ń ké fúnra àwọn jọ tí wọ́n mú ya ọmọ ìdé àkẹ́rù náà ni kí ló gbélé ìlọ lórí báwọ̀ tí ẹ̀ mọ́ kí ni bàbá ìró tó fi wírù tó wì ọ̀kan clear sáwà òun nìkan ní jẹ́ anẹ́sì nínú àwọn tábì kọ̀gbọ́dọ̀ jóhun nìkan ta ni ọwà ta lọ mọ̀ kọ́dà pé ìkankan ló gbése láyé ni ìkankan ni ò gbése ni èmi ò rí bí wọ́n ti mọ̀ọ́mọ̀ devoti péjì ká àbí péjì méjì pé anasi tó bí máìlìkù ni o àmì èèyàn fẹ́ ọkọ̀ ọkàtà ìmáàmù máìlìkì ìyẹn ni pé bí èèyàn bá ti ẹ̀ ní à ìyàwó tèmi yìí èmi ò rí nǹkan kan tọ́ dáa láre abọ́kọ tèmi yìí kọ̀ sáǹfà ní kan láre ó sì lè mọ́ rí bẹ́ẹ̀ ńgbà míì ọmọ ànẹ́bí adámẹ́ntà bá kàn rí lọ́wọ́lọ́wọ́ òun ni ó gbà wá lágbé ìdàkejì ni ní kan lára ẹ̀ bọ́bá ti ẹ̀wà àpí àṣẹ ọbẹ̀ náà alkùnrà ní bọ́ bọ́bá ipé ìtọ́lọ̀n kádàrà mọ́ọ̀nù asà an takarahu shay'an wa huwa khairul lakum kódò lè bẹ́lọ́un ipé wọ ọlọ́run ọba wọ́n ní wọ náà ló wí báyìí wọ náà kí áyà yìí ọkùnrin yóò se nkankan tó dùn mọ́mí àmọ́ wọ ọlọ́run ọba jọ padà jẹ́ òòrè fún mi bẹ́lọ́un bẹ́ẹ̀ bọ́bá ipóbìnrin náà lọ jádánwò fún wọ náà bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀ bàbá wá ń sọ̀rọ̀ al'usra ìdílé mọ̀lẹ́bí in tí pílẹ̀ ìdílé òun náà ni kárí ọkọ kásì rí kíni kárí ìyàwó bọ́lọ̀ ń bá wá tún se kẹrẹ a ma wá rí àwọn ọmọ àwọn igi ìtìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìdílé náà ni kọ̀sọ́dínà tí ìdílé fi lè dáa àfi káwọn mẹ́tẹ̀ẹ̀ta yọ dáa bídílé ọ̀bá sì dáa inú kó ipá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àbọ́kan àbí méjì nú wọn náà ni ọ̀dá ìtúnmẹ̀ náà nù àmọ́ká bẹ̀rẹ̀ ń bi títí bẹ̀rẹ̀ òun ni ọkọ àti ìyàwó sẹ́rákọ̀ọ́kọ́ bí tí àdánwò tí máa ṣẹlẹ̀ pàtàkì jùlọ tí ó yẹ kárí láwùjọ mùsùlùmí tàà sí rí lọ́pọ̀lọpọ̀ òun ni pé akọ́kọ́ sì gbọ́ kí ní ń jẹ́ ọkọ kí ní ń jẹ́ ìyàwó ó è inú àwùjọ tàà tó ń gbé orísìírísìí àwòrán èyí tí à ń wò nú fíìmù <laughs> èyí tàà ń kà nú ìwé èyí tí wọ́n ń wí fún wa létí pé báyìí ní rí lù bìkan ọ ti wá gbé ọ̀pọ̀lọpọ̀ àwòrán ẹ́ tí ń jọkọ àti tí ń jẹ́ kíni àti tí ń jẹ́ ìyàwó ṣe kọmọrùdín ìtẹ́lò míì tí ọmọ báyàwó rẹ̀ jà sí tí ò tí rí pé yóò tí jẹ́yàwó òun ni ajáta kan ti ń wò lórí tẹlifíṣàn àwòrán òun ni ọ ma wá fi tọ́ bá délé àwòrán tí ń wò òun ni ọ ma wá wò pé èsẹ tí wò rí bí i osmart ẹsẹ òun torí pé tí òun gbọ́yé ní ìyàwó nù bẹ́ẹ̀ lórí lára obìnrin náà gbà ní àti sì gbọ́ lọ́pọ̀lọpọ̀ kí ni kọ́nsẹ́pì pé èyàn jẹ́ ọkọ̀ fún obìnrin kí ni concept pé yàn ń jẹ́ ìyàwó fún ọkùnrin àwa mùsùlùmí à nídì àti máa wo ọ̀tún wó sí kó ipé nù fíìmù fíìmù lọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi ń júwe pé bọ́kọ̀ ti gbọ́dọ̀ rí ni bíyàwó ti gbọ́dọ̀ rí ni ìdílé lọ́kọláyá bí wọ́n ti gbọ́dọ̀ rí ni bí ọ̀bá ti wá bá bẹ́ẹ̀ ń dílé tí ẹ̀ àdánwòdé èése tó mọ́ musulmi ọ̀lọ́ ní alkùnrin alkarim bọ́ bá ma pé wọn ó ké fún ọ nínú sórọ̀tù rome أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم mawaddatan wa rahmatan inna fi dhalika la ayatin liqaumin yatafakkaru bí yàn bá fẹ́ gbọ́ kí ni kọ́nsẹ́pti lọ́kọ̀láyà balkùránì ti júwẹ́ ẹ̀ kọ́dà bó ṣe páyà yìí nìkan lọ gbọ́yé ó tó olúwa ní ẹ̀kan rò pé ọkùnrin kan ń pàdé obìnrin ń fẹ́ra wọn ẹ mọ̀ pé mi ọlọ́run fi sàmì ni wà mí àyà ti yìí olúwọba nínú àwọn àmì àwọ ọlọ́run àǹkọ́lọ̀kọ̀lọ́kún min àǹfóṣekún àzùwàjà òun la fi dá fún yín kó se pé àwọn tẹ́ ma fẹ́ra yín lọ́kọ níyàwó kọjẹ́ pé min àǹfóṣekún àzùwàjà bólúwa bá tó bẹ́ẹ̀ pé bẹ́yàn bá níyàwó tọ́jọ́ mẹ́yàn àlìjànú ní kọ́lọ̀ tí wọ́n yí nature tí wọ́n padà gbogbo ẹni tí ń súnmọ́ ẹranko kọjọ́ mẹ́yàn máa o torúpọ̀ lọ́wọ́ bá ní men and fusikun a ní bẹ́ẹ̀ bá fẹ́ra yín kó se pé èèyàn bí ti yín náà lẹ́ máa fẹ́ olúwa ní a wá se yín ibi tá ń lọ́nu àzùwájá jamu'u zawju lédè larubawa azuwaju plural kí ni singular rẹ̀ zawju pe ni wọ́n ń pè ní zawju lédè larubawa ìtumọ̀ zawju òun ni nǹkan méjì tán bá pè nǹkan ní kíni ní zawju nǹkan méjì tó ṣe pé bí a bá rí ọ̀kan nú méjèèjì yìí èkejì ò pé àbábùkù bá òun ni bẹ́ẹ̀ bàbá túnmà záújù lápẹjúwe nísìn lédí òyìnbó tí ó tètè yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí páwọn ilé ìbò ní a pair of shoe a, a pair of shoe a pair ń ni bàtà mélòó nù sí bàtà kanrùn bẹ́ẹ̀ bó bá ní a pair of shoe èlè bó pè lóòtọ́ àmọ́tùmọ́ rẹ̀ gí ni bàtà méjì bó ti rí lédè lárúbáwá nù gbogbo tí lárúbáwá bá ní záójú ìyẹn ni pé nǹkan méjì a máa ma lò bí nǹkan kíni bí nǹkan ẹyọkan ẹjá wo látara àpẹẹrẹ bàtà méjì tí mo mú wá fún wa kí ní jẹ́ bàtà méjì bàtà ọ̀tún àti bàtà òsì bóò ni ọ̀bá ti rí irú rẹ̀ ò láàrin wa yìí alhamdulillah àmọ́kárẹ́ nìkan kọ́ wọlé nísìnyí kó pé ọwọ́ bàtà méjì o àmẹ́sì ọ̀tún náà méjèèjì ó sì ń wọ ọbẹ̀ bọ̀ láti ilé rẹ̀ wọ́n sì fi fún pé bàtẹ́ẹ̀sì ọ̀tún méjì ni ẹ̀wọ̀ àpẹtẹni tí ọmọ tó sì wọ bọ́bá díẹ̀ síwọ́ kò ní rìnrìn kọ̀gbọ́dọ̀ rìnrìn kílò kan tí ó fi mọ̀ pé èése wọn èwọ̀ báyìí àbẹ́yàn kó bá ta ẹsẹ̀ kan náà méjì ìwọ̀n àwọn ọ̀bọ̀ kèése pé kọ̀ wọ bàtà méjì ó fi bàtà sẹ́sẹ̀ kan ó sì fi sí ẹsẹ̀ kejì náà a má ń tí a fẹ́ lò ń bí a pair of shoe ó ti se gíní ó ti miss òun ni mo fi yà lọ́bẹ̀ lẹ́ẹ̀kan pé ní gbogbo rẹ̀ẹ̀rẹ̀ tí ń bá ń pé èé ṣe tẹ́ ìjọkùnrin ọmọ fi ọkùnrin ó ti kú léèyàn èé ṣe tẹ́ ìjọbìnrin ọmọ fẹ́ obìnrin òun ni ọ̀kan náà àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ́sọ̀rọ̀ yìí pé ńgbà bá wá dálẹ̀ ta tún sà ẹnìkan wá dé ó wà ní human right òun ni kápọ̀ ọmọ fẹ́ akọ kábọ̀ ọmọ fẹ́ abo ó sì ní human right interview fún ọ ni pé human right ẹni tí ó enjoy human right must remain a human being bẹ́yàn bá gba ẹ̀tọ́ kí ló pé ẹ̀tọ́ mi èèyàn ọgbọ́dọ̀ remain ní kíni lọ́mọ èèyàn in ti ń jọmọ èèyàn láti jọ ọlọ́run ti dọ́mọ èèyàn látàyè bàbá ńlá wà nẹ́bí adam ọmọ èèyàn rí pé ìfẹ́ra ẹni ọ ọgbọ̀dọ̀ jẹ́ láàrin ọkùnrin àtobìnrin àmọ́njẹ́ ọba ti di pé ọkùnrin àtọkùnrin obìnrin àtobìnrin ẹwó kọ̀ mí sọ́ra yín èyí wò sí nínú tán mi yẹn bẹ́yàn bá sì ti jẹ́ human being kọ́ mọ́ béèrè gíní kọ́ mọ́ béèrè human right lórí ọ̀rọ̀ azáúdú là ń sọ káfí gbọ́ yí alkùránì ló ti kọ́ wa lélẹ́yìí alukurani júwe fún wa ká fi mọ̀ pé àṣebọ́lọ̀ ń ti fẹ́ kárí lọ́kọ láyà òun ni ká máa kọ́mplimẹ́ǹtì ara wa ìyẹn ni pé ká máa ṣe kíni ká máa pé ara wa ibà ń gbọ́tàn táwọn ṣe kọ́ mọ́rù ń kà fún wa pé bóòlẹ̀ ìyá ńlá wa àti ìyá bàbá ńlá wa rí bàbá ńlá wa ádámù aléhìsàlámù ọlọ́run tó nú inú agbára ọlọ́run tí ọ̀ láàlà ńgbà ọlọ́run dá nẹ́bí adámọ̀tá bọ́bá ipò fẹ́ máa fa àwa àrọ́mọdọ́mọ yọ látara nẹ́bí adámọ̀ tí ó nídi kóbìnrin ọ pẹ̀lú rẹ̀ olúwalẹ́sẹ́ àmọ́ ẹ̀kọ́ ńlá tí ń pé olúwa yọ ìyá ẹ̀fán ha annabi adama náà lọ́lọ́n ti yọ àmẹ́yì tí wọ́n ń gbé sí wa lórí tọ́pọ̀lọpọ̀ ń wo nú fíìmù tí ń kà nú òwe lónìí ni pé gender equality làwọn ń pè gender equality èyí ò ní ọmọ wá bí n tàà ń pè ní competition almonafasa almusabakọ̀ àwa ń rí ọkọ àtìyàwó lónìí ní rí ẹni tí ń sáré ìje ò ní jùmí èmi wọ́n náà ní jùmí èmi ò jù ọ́ ìwọ ò jùmí ń tọ́ da ọ̀pọ̀lọpọ̀ lérúnà bọ́bá pé a dúó lórí àzúwájá gbọ́lùwà ti ní min aya ti hí ankọ́lákọ̀lẹ́kùn min amfósikún àzúwájá ọ̀pọ̀lọpọ̀ tí a ń gbọ́ tí ń da léru ọ̀pọ̀lọpọ̀ lé àti ilé musulmi àtòmí kọba ti sí ń bẹ̀ lápẹjúwe kò sí èmí egbú ẹgbẹ́ kan nìkan o bó ti wà lọ́dọ̀gbà àwọn àgbàlagbà ní bó ti wà ní líkì bẹ́ẹ̀ lọ́wà ní kíní lọ́wà bí ti ń bẹ lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ ní ń bẹ lọ́wọ́ obìnrin obìnrin tí ọkọ́ fẹ́ sílé wọ́n sì níbi tí wọ́n ń sùn tí wọ́n ń jí kọ́dọ̀ mí kọjá bí tí wọ́n ń sùn tí wọ́n ń jí àyé tó gbà á ẹni ọkọ́ lé tó fẹ́ sí ẹ̀ yàrá mẹ́ta mẹ́rin márùn-ún ó ní àgbàlá kò sí tí ó fẹ́ se nú lè ìtayé ọgbàá ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí bọ́bá ti wá tún rí tọ́rọ kọ́bọ̀ bí ó ti ra lẹ̀ ní ọmọ wa ilẹ̀ mi <laughs> bí ó ti se kíni bí ó ti lọ ra ẹwà mọ́ béèrè pé yóò kó jáde kó ń ni ní títorí pé a ti sì gbọ́ pé àwọn èèyàn náà mọ́ sọ fún pé mọ́mọ̀ gbára lọ́kùnrin kan ọmọ lè <laughs> o lè fẹ́yàwó méjì ó ti ọta nísìn ọ̀pọ̀lọpọ̀ kọ́dà bí ọ wà ní pòsíṣàn pé ní tọ́rọkọ́bọ̀ yìí kọ́dà ẹlòmí ibi tó burú dé kọ́dà báwọn ọmọ rẹ̀ ọ̀bá rí school fees san ẹlọ bá bàbá yìí náà ni bí ọ̀bá rówó olé kéwú san ẹlọ sí kíní kìí sí kí bàbá yìí sáhún o àmọ́lọ́hun òpé ọ̀pọ̀ sí lọ́dọ̀ tó bẹ́ẹ̀ òun sì ń tọ́jú owó sọ́dọ̀ àwọn tí ń tọ́jú ẹ̀ sí yọ́ra lẹ̀ yọ yọ blọ́ọ̀kù yọ kọlé torí kẹnẹ̀ kò sí tí farú yíò ju pé ìwọ ò ní jù mí bẹ́mi náà ti ṣe kíní bẹ́mi náà ti ní jù ọ́ ǹjẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́n pé tọkọ tìyàwó mo ní bàbá sọ́sẹ́gbẹ̀ ọ̀tún a ma sọ́sẹ́gbẹ̀ àlàáfíà náà àwọn ọkùnrin náà ń kọ bàbá wa róbìnrin tó gbọ́ tọgbà tọgbọ́tọ̀ lọ́hun pé a ìmọ̀kẹ́ bó ti rí ní ibẹ̀ lọkùnrin mí ọ wà dúó sí pé ó kó sí lọ́wọ́ ó sí gíní ó kó sí mi lọ́wọ́ orísìírísìí ète orísìírísìí rọ́ tó pé ní gbọ́dọ̀ rí tọ́rọ kọ́bọ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ ńgbà òun ni ọlọ́pọ̀ mọ́tò rẹ̀ ìgbà òun ni kọ́dà lálọ́ọ̀lù bíṣọ́pù mi lónìí ọlá fi kí n sanwó kò sí ń torí ti gúrò kíni ó ti gúrò owó kankan lọ́wọ́ ìyàwó rẹ̀ sí bọ́lọ̀ ti níwọ̀ se kọ́dà bí ó burú dé nínú tàbí èsè tàn àròsọ tó ti sẹlẹ̀ wọ́n ní obìnrin yìí nìkan ni wọ́n bá lé ó sì kó àjọ ọdájọ ọkájọ ní àná wọ́n wá ká mọ́ ní òní wọn ọ̀bọ́kọ rẹ̀ lé pé owó àjọ òní láwáwá mọ́sí wulẹ̀ dàmú ara wá mọ́fẹ̀mí rẹ̀ sòfò wọlé o gbé jáde ah ó sì wọlé ó gbé jáde lóòtọ́ wọ́n láwọn bí mẹ́ta mẹ́rin ni wọ́n wá kèé sẹ nìkan wọ́n dá nǹkan bójú wọ́n wá ń se tán tí wọ́n ń lọ èrò kan wá wá sórí obìnrin yìí náà sẹ mọ̀ pé ọlọ́lọ́mọyẹjọ́ tẹ dájọ yìí tó ti se wàhálà se wàhálà ó sì ní nítorí ẹ̀ dáa ẹnìkan wá dé láàrin òru kan ọ̀sán kan ọpalẹ̀ gbogbo ẹ̀ má pé a kọ́dà bó se pé odó ìlòun lè kán mọ́kan lórí nínú iná no, ẹ̀ ní gbówó ìlọ lásán wọ́n ni ọlọ́run wá ní àwọn yòókù ti jáde ọ̀kan confidence bóhun débi pé kọ̀ tí ẹ̀ kanjú òun tún rìn rẹgbẹ̀rẹ̀gbẹ̀ ní wọ́n ni bóbìnrin ti mú ọmọ odó ti ń bẹ̀lẹ̀ egun kan nù ọjà wọ́n wá lé wọ́n wá se báyìí ni o ní short nígbà wọn ó sì ju ẹni wọn kan dómọ lórí ẹgbẹ́ta ní ọkọ̀ rẹ̀ se irú yíò náà láàpẹ́ gbọ́kọ́ bí àwọ bá ní lọ́wọ́ kọ ma náà hàn sírú ọkọ̀ yìí sírú ọkọ̀ tí islam wínú àsóhun náà ni ìgbọ̀ ti rí pé ìyàwó gbàjọ lólóhun fẹ́ travel <laughs> Eh? wọ́n tún jọ wá wá ìfẹ́sọ̀ ló tó ti ṣẹlẹ̀ ní o kìí sọ̀rọ̀ àlọ́ o torí náà ẹgbẹ́ méjèèjì ni àfi kí ọkó rí bá se àkáyà ìdílẹ̀ kó owó bọ́lọ̀ ti fi sí kí ni orí sọkọ̀ rẹ̀ olúwa ní lìtẹ́sìkò ní ilẹ̀ ìhà tẹ̀yìn obìnrin nù lìtẹ́sìkò ní ilẹ̀ ìhà olúwa ní kí ló dé tàà fi se bẹ́ẹ̀ gbẹ́gbẹ̀yàn bá tó gbà tó yẹ ó níyàwó kó níyàwó bọ́bá tó gbà tó yẹ kéyàn ọlọ́kọ kọlọ́kọ olúwa ní àfikí ni àfi sákànù síbẹ̀ gbogbo ẹni ọlọ́run bá ní kó ríyàwó ti ẹ̀ ẹ̀ ní sẹ̀sẹ̀ béèrè ẹ̀yìn lẹ́ ma tara yín láìkẹ́nẹ́gbẹ́ ah, àmọ́mà yìí ti mari <laughs> nígbègbè ẹ̀mọ̀bí tẹ́ẹ̀ ti ń jọ ń pàdé ra sandwich ní <laughs> láàárọ̀ ẹ̀kọ́ àtàkà <laughs> ọwá di pé òun rẹ̀ nìkan kọ́nà bó se àmàlà tí ọ̀ lẹ́ran náà ni àmọ́ yóò fi balẹ̀ àyà jẹ́ láàárọ̀ tó kò lé wà láyẹ̀ rí lójú ẹ̀ <laughs> fúnra yí lẹ́ mọ̀ pé à ó wà ah, ó ṣe marriage láìpẹ́ yìí àmọ́ gbogbo ẹni tí àyà yóò bá ṣiṣẹ́ láàrẹ̀ kọ́dẹ̀ ẹ̀ mọ̀ tún wípé ṣe mí ọlọ́márì ẹ kò sí sákànù ń bẹ̀ ni kò sí gíní ìyàwó ń bẹ ń lé àmẹ́lì tẹ́sùkù ní ilé haùsí ń bẹ̀ wọn ọ̀gbọ́ ayàyé fàyàbalẹ̀ òsí ẹsẹun sákànù sákànù tí ń wí <laughs> ìtí lárúbáwá sẹ́mà bíyàn bá lọ lé kí ó yọ ọmọ kan pé kíníkan ní sùkún lárúbáwá máa wọra wọn o kíni tó máa sùkúnù ni pé ọ̀dàkẹwọ́ ọ̀rọ̀ lárúbáwá fi haraka tẹ́mà haraka ìyẹn ni pé fatia kẹsìrọ̀ ni pé òun ma múfù àmọ́ bí a bá pè kẹ́ni ni sákínú <laughs> eh, ààrẹ sì balẹ̀ olúwa ní ìdílé tí wọ́n bá rí bóhun ti fẹ́ kẹ́ rí wà áyá ti yí an min an fúsikún àzúwájá sákànù gbọdọ̀ wà ń bẹ́ gbogbo bí ìdílé tí sákànù bá ti means àdánwò ni ẹ̀yin obìnrin lélé ìwà bá wí púpọ̀ kí ni ẹjẹ́ awọ ẹni ọlọ́run falkura alìkẹ̀rí ìmọ̀ràn anẹ́bùwa muhammad sallọ́sọ́lá káfí gbágbọ́ yí bọ́lọ̀n ti fẹ́ kẹ́yìn ya wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa bọ́lọ̀n ti fẹ́ kẹ́ rí lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ yín anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam injọta anẹ́bì rí n tí ò rírí gẹ́gẹ́ bí ọmọ nìyàn ẹ̀rúbà fi gáárí hira kọgbọ́n nótàrí ipé ẹnìkan wà ń bìkan ẹnìkan wá wá tí ọjọ́ yàn kọjọ́ ẹni òun rí ń sì ń sọ̀rọ̀ tí sọ̀rọ̀ tí ń jáde lẹ́nu gbogbo èèyàn ìyẹn ni pé màláíkà naturally ẹ̀rú se gíní ẹ̀rú bà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam àmá sákànù ń bẹ nlé sákànù sí gíní ń bẹ nlé fàndẹ́bì sallallahu alaihi wasallam lè tẹ́sìkò ní ìléyà confidence àti rojọ́ gbogbo ń tọ́sẹlẹ̀ ní gáró ìrà tánúwárò fún ṣe kọdíjà ṣéhù wọ́n inú rẹ̀ ń bàjẹ́ ń sunkún bọ́bá wá fẹ́ wọlé rẹ̀ yọ́ wà nù ẹ́ yọ́ sọ́dún fúrú torí pé ẹni tí ń bẹ lé bọ́bá fi dé torí pé nǹkan bẹ̀ á díẹ̀díẹ̀ ní pọ̀ wọn ní gbáyí yọ́ wà kàkún ìbànújẹ́ yọ́ wà pa ìbànújẹ́ yọ́ mọ̀ wá rẹ̀rẹ̀ akọ èyí kò lè gbé bá ń wọlé yóò kàkún ni ṣe bí ya ńlá wá ti rí fàánẹ́bì nù sọ́lọ̀lọ́ opposite ni ya ńlá wá rí ìtàn ní tẹ́yìn náà ma gbọ́ ànẹ́bì wá délé kàdí ànẹ́bì sọ̀sọ́làmù ọ̀pá dìjá lágbára kẹ́mbìkẹ́ <laughs> ìyàwó ní ọmọ òpin ìyìn sọ fún bàbá kìnnìbọ̀ ẹwọ́n bá rí ń tàṣẹ sí kìnnìyàn àmẹ́ni ọlọ́run bá ní kí sákànù ọ wà nílé rẹ̀ kódò ó ní confidence pé wá báyìí wọ́n mọ̀ sí fún mi lónìí gbogbo bó ti lè wù kó face difficulty tó ń ta ẹ̀mí rí ọmọ sọ fún ọ pé níta yìí náà ni ọmọ mi bá ti délé ọba ni mí kí n tó tó rántí wàhálà rin gbòòrò èkó yìí àbí mi bá tó jáde <laughs> gbogbo ẹni tí lé báyìí ọba tí ì sí ọlọ́run ó jọ wà ń bẹ́ẹ̀ alkùránì ló wíbẹ̀ o olúwa ní ẹmọ́kàn rò pé ẹkàn fẹ́ra yí àwá ní purpose wà mín àyàtìhì nínú àmì àwọ ọlọ́run ni àǹkọ́lákọ̀lẹ́kùn mín àǹfọ́sẹ̀kún àṣíwájà òun dáwọn ìyàwó yí pé wọ́n jáde látara ara yí èèyàn bí yí lè tẹ́sùkò ní ilẹ̀ ìhà kẹrí peace ẹ̀rí tranquility ẹ̀rí fọ́kànbalẹ̀ ìbalẹ̀ àyà ọgbọ̀dọ̀ wà nú ilé inú ilé mùsùlùmí níbi tó lè dé níbò míì ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tí ọlọ́m̀fẹ́ fi wọ́n mọ̀nà tí wọ́n rojú ẹnu wọn fún <laughs> ìmáàmù àbí fàáfà ẹgbọ́n tí ó yà yí lẹ́nu sẹ́rin tó sọ ẹlòmí di ńlọ mutí ìrìnà ń pẹ́ ní bí a palọ̀ di nkankan ní pé ilé tó close ní 3 tàbí 4 yọ́ wà máa délé ní 9 ẹ́ <laughs> eh? torí pé ní èpèwín ìpàdé ẹ̀ bọ́bá wọlé yóò ti máa wá retí pé òun ọmọ pé olórí ibú òun náà mọ̀ pé òdìlóbólósì rẹ̀ bá sún kóhun tó wọlé àtolórí ibú àti olósì nínú ilé kan náà so tún kó rí bú rẹ̀ délò ní ìpàdé ẹ̀ òun náà pé olósì rẹ̀ mú rò ti sun ní <laughs> ọ̀rọ̀rán dáradá tàà gbọ́dọ̀ gúrò nílé musulmi a má kí ni root cause gbogbo nǹkan yìí o ní pé this element o miss lítẹ́sùkù ní ilẹ̀ ìhà ẹ̀dàkùn gbogbo pàtàkì jùlọ olúwa ló wí bẹ́ o pé a fẹ́ kí àwọn obìnrin musulmi kí wọ́n jẹ́ kí ni sákànù bí ọba wá ọ pé bóò ní ti jẹ́ sákànù a fi gbé sí ayé ya ńlá wa khadija juwe fún ọ radiyallahu ta'ala anha ah, in tí ya ẹ̀ẹ́à eh, eh, eh, ah, allahu akbar ìyá ńlá wa khadija wọ́n nínú síra ìgbàtà nẹ́bí wá pótóró ìgbàtà ah, nẹ́bí orírú ẹ̀rí làdíjó orírú ẹ̀rí <laughs> òun náà orírú ẹ̀rí <laughs> àmẹ́wò obìnrin rere kí ni sọ fà nẹ́bí ìjọ náà nítòbìnrin mi ọkọ̀ wínú pé ẹ̀yìn lẹ́ mọ́ rẹ̀ òsì tẹ́ gbáyé ta ló ní ẹ̀yìn náà lọ bí i tí ya ńlá wa Khadija tó jẹ́ sákànù fọ́kọ́ tí ẹ̀ gbà à lópin ìgbà tó bá wà nù ní ẹ̀mí rẹ̀ ọ balẹ̀ sẹ́ ìwọ̀n ń sọ wa Khadija wá ń sọ pé àà òun ọmọ tó ṣẹlẹ̀ o àmárù rẹ̀ kí ọlọ́run ọfà burúkan <laughs> ìwọ́n rà nẹ́bì létí ìwọ́tọ̀ ọmọ ẹsẹ̀ nǹkan báyìí ìwọ́tọ̀ ọmọ ẹsẹ̀ nǹkan báyìí ìwọ́tọ̀ ọmọ ẹsẹ̀ nǹkan báyìí àà ọlọ́run ò ní fa ború kan irú wọ̀nyí ẹ̀dàkùn sí kéèyàn ti ẹ̀ tó rí kọ́nàbọ́já rẹ̀ náà ní sẹ́yàn ẹ àwọn medical doctors ya ní ọ̀rọ̀ rí gan àti ìgbìn ẹ̀bó lápẹ̀ ìgbìn ìníran kan dáadáa sẹ́mi aláàrẹ̀ ìdajì ìwòsàn ni àmọ́ jẹ́yàn bá ti lọ ara àdáàbò ní ká yà lọ bẹ̀ ọlọ́ni ọmọ lọ ká láàrẹ̀ lọ síbítù ma ń tọ́ sọ lẹ́nu nígbèyàn bá wá lọ bá láàrẹ̀ lọ síbítù tí wọ́n ah! ń pè ah in ti ń se yìí ni irun tó se bàbá pé mùsùlùmí ọgbẹ́kọ̀ sẹ̀ríà lọ kí á láàrẹ̀ kó fi fún níyànjú dáadáa ní o ọsàdúà fún gbà ìfarabalẹ̀ kí ní yóò lè tó báyìí ọlọ́run àmọ́ kí eh ìmọ̀ pé ní sí ní irú ẹ̀ ló sí yóò ti pa láàrẹ̀ kí kó tó dé dákùn nẹ́tírálì ẹ̀mí yàn ọ́ balẹ̀ àbí ò ní balẹ̀ ìtànẹ́bì náà mọ̀ ní amóhùn ní wọ́n rán létí ńgbà yá láwá kàdíjá rí pé kí ní yè débi tí mo fẹ́ kó dé ọba tó ń ronú olóhun ní kọ́sìn kan ẹ̀bùnà náà ò ẹjá lọ́ọ̀dọ́ ẹ̀ ó nímọ̀ ń parú àwọn tí ewì ohun tí ó ti mọ́ ká wọn tí ra àwọn ẹjọ́un bóyọ́ lọ ní ìpíkọ́ ma ibi ọlọ́run sì wá lọ́nà wà nù wárọ́pọ̀ ní wọ́n ń sọ fà nẹ́bì pé ń tọ́ ọlọ́wọ́ àbọ̀ yìí bó bá ké bó ti wí ní wọ́kẹ̀ ẹbalẹ̀ ìjí wá bá wà nẹ́bì ọlọ́run wárọ́pọ̀ hún náà fálẹ̀ tàbí tí kàdí já má nẹ́bì lọ́ọ̀dọ́ ẹ̀ ẹnìkan wí bá ǹjẹ́ wọ́n rí gbogbo obìnrin tí ọba ti rí báyìí ọ tí ìdóbìnrin rere ọ̀tẹ̀lé ìlànà alkùnrin kẹrì ọlọ́nkọ́ mọ́sàájí ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún yí o tọ́ ayàkan iná ní o wàjá alàbẹ́yìnàkún mawadatan wàjá alàbẹ́yìnàkún olúwa ni a wá fi ìfẹ́ àfi sáàrin yìí eléyìí àtọkùnrin àtobìnrin ló kó sínú no sẹ́rí gbogbo bàbá tàn rẹ̀ ni ló kù ibi tí ẹlímẹ́ntì ma wá dá ọ̀bá ti sí ilé náà lè tó kínú tó máa ma wá dá ìfẹ́ tó dínú àwọn àfóòn lóga ní ma wá dá ju mahabba lọ èyẹ́ lè fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ náà ibi ọ̀rẹ́ mi ni kò rí òsùn mi ni èyẹ́ lè fẹ́ràn ẹni wọ́n jọ bíyàn lábúrú yàn àmọ́ wo lẹ́wù fẹ́ tọ́lọ̀ ní kò ní sí ìyàwó ẹ̀ wo lẹ́wù fẹ́ tọ́lọ̀ ní kò ní sí gíní kò ní sọkọ̀ ẹ̀ ọlọ́run tó mọ̀rọ̀ sọ nígbà ọlọ́run ó express ẹ̀ ó ní wàjá mawadatan ìyẹn ni pé ọgbọ̀dọ̀ jú muslim brother muslim sister lọ ọgbọ̀dọ̀ jú fẹ́ a àjọ ń gbádùgbò lọ àjọjọ́ máa lú lọ inú tó lúwa fẹ́ kọ́ wà láàrin lọ́kọláyà nídìílé alkùránì ló wí o ma wà dátà bẹ́lẹ̀ ìbá ti kò nù dílé ti yín ẹwà bí ó ti padà torí kò sí déyàn lè ṣe kọmọ̀ tí ọ̀bá sì fẹ́ oore ọmọ tún máa burú ni <laughs> èyí ó rí obìnrin mí lé mi ẹ gbọ́lọ̀ tó bí pé àà ah, ah, kọ́lọ̀ wọn ó sì ṣe irú ilé nínú ìjẹ́ ìjólóòtọ́ ìfẹ́ràn ọkọ ẹ̀ ìfaralẹ̀ ìgbọ́rọ̀ ìtẹ̀lé àsí ọlọ́run látara ọkọ láti se fẹ́ rẹ̀ àmúgbà tí ọba ti sí kí ni mẹ́ tí ọba ti sí ma wá dà mẹ́ yọ túnmà nǹkan mí lọ́dọ̀ ẹni kejì ni bọ́bá rí bẹ́ẹ̀ nínà híyà ọkùnrin náà kò sí bó ti lè wùkọ́kùnrin ó se tó fóbìnrin mí sẹ́rí tí ọba ti fẹ́rẹ̀ kò sí nǹkan mìí gbogbo ọ̀n forí sí ọ̀n fọrùn sí wọn wọ́n mọ̀ kíkíkíkí ni a mọ́ wá ipé mọ̀ wá dá mẹ́mẹ́ bọ́bá mọ́ kíkí ni yọ bàbàrà lójú ẹ̀ ibi láti pàkíyèsí wa ẹmẹ́jẹ́ sí islamu gọ́ a wá kí ọmọbìnrin kan mẹ́lẹ̀gbẹ́ ní tọ́ èmi àtàwọn bàbá rẹ̀ àtijọ́ àti àti sepọ̀ ti pẹ́ a sì fẹ́ mọ́ dámà lẹ́bí ipọ̀ ẹmẹ́sì islam gbọ́yí o tí ọmọbìnrin yí ọ̀bá ti nífẹ́ ẹni ẹfẹ́ túláàsì ẹ̀fẹ́ ẹwọ́nà mi òun ni kọ́dà nẹ́gbà mohamed sọ̀sọ́lọ̀ àbí mọ fẹ́ wọ́n là nẹ́bì ní bọ́bá dákẹ́ sùkúùtù ha jàwáàbù ha àwọn alfọ́ onífíkí oníṣẹ̀rí àwa ni nínú òtúnmà iná ni wọ́n ti sẹ̀mbàtù rẹ̀ pé ọmọ tóhun náà bá wá ti jú tí ò lè sọ pé ìfẹ́ ń kọ́ wọ́n lè wà àwọn nǹkan míì tí ó jà mọ́ wọ́n bí bá ń sun àwọn ẹkún kan <laughs> irú gíní irú àwọn ẹkún dùnú yàtọ̀ fẹ́kún kọ̀tẹ́ lọ́rùn gbogbo eléyìí fi ń yé wa pé ẹmẹ́jà ẹlòmí ọtí ẹ̀mọ́ wá kí àdíta nẹ́bí yọ ma tú síbi tí ọlọ́run àtà nẹ́bí ọ̀ràn sọ́dápọ̀ tún jàríyà tún wọ́n ni wọ́n tẹ́mọ̀ pé sọ́dápọ̀ tún jàríyà nítumọ̀ nígbẹ̀ nìkan ó tú ní ìmọ́ báwọn tí ma tú mo rìsáàkì pé ní ìyàwó sàárà ìyàwó sàárà ìmọ̀ bóyá wà ilẹ̀ <laughs> ètè parẹ́ àmọ́ ń bẹ láwọn ìlú tó pọ̀ mo ní mo mọ̀ pé ládá làwọn èèyàn fẹ́ gbà tí wọ́n fi ń se kí lẹ̀ rí wọn èmi fẹ́ mọ̀ ní o kínigíní kí ni wọ́n gbẹ́sẹ̀ lé ẹnìkan wá sọ fún mi pé àdíìsì yìí ni torí pé táwọn kà ní pé wà sọ́dá kọ́tù jà ríyà tí ń sẹ́wọ̀kẹ́ járíyà ní ọmọbìnrin kékeré ìtumọ̀ járíyà nù lóòtọ́ pé sọ́dá sàárà ẹ̀hìn àmọ́nà ìtànẹ́bí wá wíkọ́ ohun sọ́dápọ̀ tó ń dáríyà tó ń sẹ́rí pé kíyàn ọlọ́ tó gidi ẹnu tó ń tí ń ọlọ́dá wà láìlẹ̀ torí náà lọ ẹ̀rọ dùn lè kéwú wà lè kéwú wẹ́sílù lè dáyà kíyàn sẹ́rí wà sí nìkan ọ̀ràn kan mí ń gbà mí o àfikẹ́yìn ó kéwó ọlọ́lọ́mọ iye ni ó ti káàdí wọ̀sọ́dápọ̀ tó jàrí àti wà láyà nẹ́bí ó sì wí bẹ́ sọ́lọ̀lọ́hà rọ̀sọ́lọ̀ torí náà in ta ṣètò rẹ̀ pé kọ́ wà láàrin lọ́kọ̀ láyà òun ní kíni mọ̀wádà kọ́dà tó àwọn àfá òní lóde lárúbáwá wọ́n ní ìfẹ́ náà ni mahabba àmọ́mà wá dà tún wà at 11 tó wà háyà ju mahabba lọ mọ́ ní mahabba síyàwó rẹ̀ ma wá dà ní o ní ìwọ́n náà mọ́ ní mahabba sọ́kọ rẹ̀ ma wá dà ní o àwọn tó lè wá kí yóò ma wá dà yìí ìfẹ́ yìí àdámọ́ kìí ìmọ̀ rọrùn gbà mí pé èyí ó se nǹkan mí tí ó fa kéyàn ó nífẹ̀ẹ́ àmẹ́yí tó pọ̀ ní pé ni ọlọ́run bá ti léyàn ó nífẹ̀ẹ́ <laughs> yọ fẹ́rẹ̀ èyí tí ọ bá sì ní nífẹ̀ẹ́ bó forí se bọ́ fọrùn se bàbá kan lọ́sàn kan fún mi pé ẹnìkan òun mọ̀ débi pé bí ẹnìkan bá yọ ojú rẹ̀ bọ́ bá yọ gíní ojú ẹ̀gá ń gbójú yóò fi kún jẹ́ ìjí ó ìjí ó wí ní pé tọba nídi ẹ̀ṣẹ́ yóò fún tọba sí kí ni tọba nídi ẹ̀ṣẹ́ yóò fún kò nídi ẹ̀ ní bí ó ti rí nù o tí ọba sí fẹ́ o torí ẹ̀ láṣẹ ń képe ẹ̀dàkùn láti ìpìlẹ̀ ní ẹjá ti wò ó kíyàn mọ́ sì sí anẹ́gbà mohamed sọ̀sọ́lẹ̀m dúwe rẹ̀ fún wa ìtẹ́ni ìwọ̀ ọsọ fáwọn ọkùnrin náà nìkan wá bá nẹ́bì gbóhùn mọ̀ fẹ́ yàwó ànẹ́bì ní anagorita ilé ha gínì tún mẹ́ so wò ìyẹn ni pé so rẹ̀ ni ọ̀fẹ́ fẹ́ ẹlòmí kọ́dà kò dóso kan lọ tí wọ́n fẹ́ ra wọn tí wọ́n ti súra wọn ọ̀tọ̀ ni tó rò ó sí ọ̀tọ̀ ni tí ọba ṣe rí bàbá ń sọ̀rọ̀ kọ́pù báyà gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní o kọba àyè wọn gbọ́dọ̀ kan ròyìn yàn fún yàn pé orí báyìí orí báyìí orí báyìí annabi ní anàgọ́rúta ilẹ̀ ìhá torí pé àwọn nǹkan wọ̀nyí lè fa kí ẹlẹ́mẹ́ntì màwádà kó kúò bọ́bá sì ti kúò kò sí ìgbìyànjú tí the other party ọ ma gbìyànjú níbi gíní níbi kọ̀ náà ni ọ ma já sí kò sí náà ni tọ́ màwádà mọ́ ló àwà méjèèjì wa rahmatan aya ikan yina nínú suratu rum wa ja'ala bainakum mawadda ya ohun ni kini rahma láàrin yina a pàkíyèsí kan ọ̀pọ̀lọpọ̀ tí mi máa gbọ́ tẹ́lẹ̀ òun ni pé olúwa fi ìfẹ́ àtọmọ sáàrin ipé rahma ni ọmọ ah, kò rí bẹ́ o kò rí bẹ́ o ọmọ lè wà nú ẹ̀ ni àmọ́ rahma tálùkùrá ni wí ń bí yìí kò tún máa kí ni ọmọ nìkan lolúwa pè ní kẹ́ ara àtúnmà rahma gan in tó túnmà sí yóòbá tó súnmọ̀ òun láánú òun ní gíní àánú ìyẹn ni pé ẹ ní àánú ara yín já alàbẹ́ ìnàkún mawaddatan wa rahma ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí that feeling of pé ah kí nǹkan báyìí ọmọ sí ìyàwó mi kí nǹkan bá yọ ọmọ se ọkọ̀ mi kìí sí ń bẹ̀ǹgbà mi kọ́dẹ̀ lò mí ọfẹ́ lè pé ọlọ́mọjà ara burú o iná ẹ̀jẹ̀ ma gbọ́ kí ni ó fa pé ìṣẹ̀lẹ́sẹ̀lẹ̀ iná ń jó dàbí kí ní kan jó ni ọkọ̀ wá fò jáde ọkọ̀ sí kí ni ó fò mo fi yíò sẹ̀pẹ̀júwe ní o ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí náà làwá náà lè máa fi làákà ìtọ̀pín bọ́bá ipé rahmat al-qur'ani ní kọ́ wà láàrin wà yìí tọ́lọ̀mbá ní kọ́ wà ní fámílì lóòtọ́ àánú yóò wà lára ẹni débi pé ò ní fẹ́ kí nǹkan kan kan ẹni kejì rẹ̀ láburú torúkọ ọmọ fíìlì ẹ̀ pé kèése ọlọ́run ọ̀bọ́ sí ẹlòmí ọpọlọ jẹ́ ẹ̀bẹ́ mi sí jí sí mẹ́ ó sì bọ́ fún ẹ wà láìta àánú yẹn bá rí bó ti yẹ kó rí èyí ò ní fílì ń pé ìntọ́ bá yàwó mi èmi náà lọ bá ìntọ́ bá ọkọ mi yìí náà lọ bá wàjá alàbẹ́yìnà kún mawaddatan wa rahma àwọn tí ma wá tú sí pé ọmọ mo ní kò rí bẹ́ ẹlákùnrin lọ kàtẹ̀ sí ìrùn kòránil torí pé igbí yìí àsìgbọ́kan ti wá wá ń bẹ́ especially láwùjọ yóòbá tẹ́mi pẹ̀lú yí ń sọ lẹ́nu yìí gbogbo lọ́kọláyà tí wọ́n bá ti fẹ́ra wọn kọ́dà bí wọ́n jẹ́ sákànù tẹ́lẹ̀ fúnra wọn kọ́dà bí kíni mọ̀wádà ń bẹ tẹ́lẹ̀ tọ́ bá ti ń lo ọdún kan ọdún méjì tí ò lóyún